Assalamu alaikum gbogbo ọmọlẹ́yìn ńlá Muhammad alùbùrọ̀bá gbajúgbajà ètò yóò máa gorí afẹ́fẹ́ dé gan yín lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́gọ̀rọ̀bá àwọn àwọlẹ̀ ní àjèjì lásìkò yìí gan. ètò yìí ni yóò máa ṣàkóyán pẹ̀lú ẹ̀rí nípa kí ni súnà àwọn wo ni alùsùnà. ǹjẹ́ lódodo ni wọ́n máa ń ra mílíkì ra fi jákun ìdí pẹ̀lú ìyà bí wọn. Allahu Akbar lìgòròbà. ní ètò tí yóò máa tàn mọ́lẹ̀ sí gbogbo àhesọ ọ̀rọ̀ bíi irọ́ bíi àlọ́ wọ́n ní wọ́n pé tó jìnnà sódodo. èyí tí máa dàrán ìrìn kiri ilẹ̀ bíi kòkòrò kòrò nítorí pé a kì í fọlájiyàn fínú rẹ jẹ́wọ́. ló fi pè fún káwọn onísúnnà ó fàlàyé fìwà ìrẹ̀lẹ̀ fọ́hùn. ẹ ṣàyẹ̀mọ̀ wípé ẹni òwe jọ tiẹ̀ tí ọ̀fọ̀hùn ló gbẹ̀bí mọ́ra. àlùbọ̀bá àti àfàlẹ̀kùjẹ tó pàrọwà sí gbogbo abanilórin jẹ́ tí kì í kọ́ bá fm lẹ́wọ̀n ti máa gbọ́ ní gbogbo ọjọ́ monday aago mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀wẹ̀ ní amúní fm ní gbogbo ọjọ́ àlàmísì aago méjì sí méjì àbọ̀ ọ̀sán ẹ̀ máa tẹ́tí leko. fàtúbẹ̀ nílùú rọ̀bà. alhamdulillah wasalaatu wasalaamu ala Rasulillah wa ala alihi wa ashabihi wa man wala adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ ìfẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa anábíwa muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́nkọ́ bá fi ìkẹ́ náà kárí àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà wọn àti gbogbo ẹni tí bá rìn lànà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìsan kọ́lọ́nkọ́ ojú ọjà rí kọ́mọ yọ àwa náà kó nu ìkẹ́ náà. èyí ni ètò yín ètò wa ètò al tí a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa nípa àlámọ̀rí sunna nabi muhammad sallallahu alayhi wa sallam tá a ti máa yẹn nàna àwọn nǹkan tó rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú nípa ẹni tí ń jẹ́ súnà nábì sallallahu alayhi wa sallam àwọn àfáà wa tí a gbé wá lónìí tí wọ́n bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àwọn náà ni sheikh wa ibn hasan Èjìgbò Ìlọrin kábíyèsí Ìlọrin kún un hafizallahu wa ra'ah sọ èèyàn fáwọn ẹ̀bá wa sálámù sí àwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. ohun afáwa náà ni ẹ ti ẹ̀yin afáwa tí ẹ bá wa gbéyẹ̀wò ní òní òun náà ni àlámọ̀rí kan tó pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bó ti jẹ́ pé ntí àwọn alùsùn náà tá a máa òun náà ni tó yà ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́ nítorí ẹ̀dá wa lónìí dáadákun ntí ẹ bá wa gbéyẹ̀wò òun ni ọ̀rọ̀ nípa ìṣègbéyàwó àkọ́kọ́ ntí a béèrè níbí ní béèrè tá a ti sìn ẹ dákun ẹ bá wa ṣe é ní àlàyé fún àwọn èèyàn kí tèmi ń dé àníkà ìgbéyàwó gan àti pé kí tèmi ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà náà. alhamdulilayi wahda. والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد أكي أن يلبوان لي لكو abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kí àwùsẹ̀n kọ̀ọ̀kan wa lẹ́sàn rí lórí àwọn ìdààmú wa sí orí ẹ̀sìn ọlọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala. Àmín láì ní gbàsíkò wa gẹ́gẹ́ bí ìbéèrè tí sheikh abdulatif almuhandis tí wọ́n béèrè lọ́wọ́ mi nípa annikah ọ̀rọ̀ annikah ọ̀rọ̀ kan tí ó pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn bákan náà ó pàtàkì nínú ìsẹ̀mí ọmọnìyàn ó dẹ́ pàtàkì láwùjọ mùsùlùmí nítorí ẹ̀ ẹ̀sìn islam ó dá wa ní ẹ̀kọ́ tó pọ̀ lórí àlámọ̀rí yìí nàbíkẹ́ wa ní ń pè ní àníkáà ká má gbàsìkò ara púpọ̀ nínú èdè ẹ̀rígbẹ́ tá a bá sọ yí pé àníkáà èdè tá a fi sọ yìí èdè lárúbáwá ni ìkẹ́ ń gbé bẹ́ẹ̀ nínú èdè òun náà ni àbọ̀mù wàljámù wàljámù ìwò tàdáhùn àbọ̀mù wàljámù ìwò tàdáhùn òun náà ni kí a kó nǹkan papọ̀ kí nǹkan wọnú ara wọn ìgbàtà ń pè ní ànìká nínú èdè nìyẹn táwọn àwọn lárúbáwá tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ní tànàká àti àṣìjáwò ìdàbọ̀mà báàdùhá ìlà báàdùn tí igi bá kọ́ra wọn hmm. tí igi bá so papọ̀ mára wọn wọ́n ní tànàká àti àṣìjáwò yẹni pé igi ó so mára wọn nìyẹn hmm. so eléyìí ni ìpínlẹ̀ rẹ̀ nínú èdè ṣùgbọ́n nínú ṣẹ̀ríà nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú nìkáà nínú ìdájọ́ sharia nínú òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni aqdun aqdun yatadammanu ibahata istimta'i kulli min az-zawjayni bil akhar òun náà ni ká ta kókó igi nílé tó yẹ pé ìtakókó yìí yóò kó sínú ìselẹ́tọ̀ ìgbádùn ara ẹni láàrin ọkọ àtìyàwó yóò ṣe ah, eléyìí báyìí náà ń pè ní aqdu eléyìí náà ń dẹ́ ń pè ní an-nikah nínú sharia aqdu yatadammanu ibahata istibta'i kulli min az-zawjayn bil akhar ala al-wajhi al-mashru' lójú pọ̀nà tó bá ṣẹ̀ríà mú torí ṣẹ̀ríà ní ojú ojú pọ̀nà tó gbà gbé nǹkan yẹn kalẹ̀ tó yẹ sí pé a fi gbà yí pé ẹni tó bá ti ṣe bí ṣẹ̀ríà ṣe ní ká ṣe yìí irú ẹni báyìí ṣe nìkan nìyẹn so irú ẹni báyìí òun sì ni ó máa lẹ́tọ̀ọ́ fún lọ́kùnrin àti lóbìnrin láti súnmọ́ ara wọn láti gbádùn ara wọn nínú àwọn ọ̀nà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ láti fi gbádùn ara ẹni. nàmí lè náà ń pè ní an-nikah inú àwọn nǹkan jẹ́ tí wọ́n á béèrè òun ni pé ká ṣàlàyé ìdájọ́ nikah ẹ ti rí ìdájọ́ an-nikah ìdájọ́ márùn-ún ni àwọn ìdájọ́ márùn-ún hmm. pẹ̀lú gọlọ́ba amẹnubà tètè náà ni hmm, hmm, so bí àwọn ìdájọ́ tẹ̀kìlìfíyà márààrún ìdájọ́ ẹ̀sìn ta làbọ̀ ọlọ́run márààrún bó ṣe lọ bẹ́ẹ̀ ni ìdájọ́ nìka bẹ́ẹ̀ náà ló náà ṣe lọ alákọ̀ọ́kọ́ ó ní àlùjù nìka ó lè jọ́ràn yàn léèyàn lórí àwọn wo dẹni nìka ni ó jọrọ yẹn lé lórí tó bá jẹ́ pé ẹni tó yẹ pé ó ní agbára àti súnmọ́bìnrin gan àbóbìnrin tó yẹ pé òun náà ní agbára ọkùnrin súnmọ́ gidi gan tó yẹ pé agbára yìí wá ń ba lẹ́rù kọ́mọ́bà lọ kó sínú zìnà hmm. kọ́mọ́ lọ ṣe zìnà kọ́mọ́ ságbèrè látara agbára tọ́lọ́mọba àlekẹ́ àdámà àdámà tọ́lọ́mọba àdámà yìí so irú ẹni báyìí tí ò bá ti wá ṣe nìka yọmọ ṣe zìnà irú ẹni tó bá ti rí bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni fún kí ó ṣe kó ṣe nìka kọ́mọ́bà ṣe zìnà ọjọ́kùnrin ni àbójóbìnrin ni hmm. kọ́mọ́bà ṣe ọlọ́mọba lọ́sùn fáànù tààlà so ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alistihbab nikah ó lè jẹ́ mustahab eléyìí ni fún ẹni tó yẹ pé òun náà ní agbára láti sún obìnrin àbóbìnrin tó yẹ pé òun náà ní agbára láti pé kọkùnrin súnmọ́ ṣùgbọ́n agbára yẹn ò tó tó lè mú wọn fi ọlọ́run ọba tí wọn bá ṣe nikah wọ́n lè ríra wọn kó níjàrún láì ní ṣe zina tí wọ́n bá ṣe nikah irú àwọn báyìí kan ṣe nikah mm. so mustahabu ni oúnjẹ fún wọn. Mm, náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kíkí nikah kó jẹ́ makaruh kó jẹ́ nǹkan tó yẹ sí pé kéèyàn gbé jù sílẹ̀ ló fi ń dáa jùlọ kéèyàn má ṣe ló fi ń dáa jùlọ bẹ̀ kéèyàn bá ṣe kò ní lẹ́sẹ̀ eléyìí báyìí òun ni tí a bá rí èèyàn kan tó yẹ pé kò tiẹ̀ fi bẹ́ẹ̀ ní bùkátà sóbìnrin gan kò ní bùkátà sóbìnrin so bóyá àgbàlagbà ni bóyá kì í sí àgbàlagbà náà ni ṣùgbọ́n nǹkan ìjẹ́ agbára ọmọkùnrin ò fi bẹ́ẹ̀ mú bérebére bẹ́ẹ̀ lóbìnrin náà tó yẹ sí pé titi ẹ̀ náà ò fi bẹ́ẹ̀ eléyìí báyìí rèé irú àwọn bẹ́ẹ̀ hmm. makarohu ni fún wọn kí wọ́n fẹ́ ìyàwó àbí kí wọ́n ní ọkọ hmm, akọ fún wọn bẹ́ẹ̀ hmm. so bákan náà ó lè jẹ́ mubah tó ti yé so bákan náà ó lè jẹ́ muharram ó lè jẹ́ nǹkan tí a ṣe léwọ̀ so gbogbo ẹni tí ò bá lágbára láti súnmọ́ obìnrin rárá rárá rárá lọ́kùnrin àbí lóbìnrin tí ò lágbára iye wọlé fúnra ẹni bẹ́ẹ̀ kó fẹ́ yàwó ní ṣókí nìyẹn nípa ìdájọ́ nìka bó ṣe lọ. jazakumullahu khair ọlọ́wọ́ bá a ní ẹ̀sán òun náà ni àtìgbọ́ yìí lórí pé kò sí nǹkan tí ṣẹ̀rẹ́ ìsìlámù bá ọ̀ tí ò dá sí tó gbogbo nǹkan ni ẹ̀sìn wa dá sí tó ẹ dákun ẹ̀yin ṣèkọ wa ní tí ẹ̀tùn bá wa gbéyẹ̀wò òun ni pé ọ̀rọ̀ nìka àti à ń sọ yìí láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ mọ àwọn nǹkan tí ó jẹ́ bí ọ̀ràn èèyàn ń bẹ tí nìka ò fi di ẹ̀tọ́ tí òfin ní jẹ́ pé sì náà lèèyàn mọ̀ sí ẹ dákun ẹ bá wa ṣàlàyé kí làwọn orígun tó ti pé nìka ní àwọn orígun táwọn wí ǹjẹ́ àwọn alùsùn náà ǹjẹ́ wọ́n máa ń sọ orígun yìí àbí wọ́n kàn máa ń fira wọn lọ́kọ ni afẹ́kẹ́ bá wa kàmálẹ̀ sáàrin. náà àkọlọ́ bá kí ó bá fẹ́yìn lẹ́sàn-án rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí a rí ń pẹ̀lú ìdada. ìbéèrè tẹ́ bèrè ìbéèrè tó pàtàkì gan ni nítorí pé téèyàn bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa sọ á rí wípé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ ní ìmọ̀ tí ó kún rẹ́rẹ́ nípa àbá àṣẹ ń ṣe nìka láwùjọ wa so àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ṣòrótò nìka làwọn nǹkan yẹn àwọn májẹ̀mú tó gbọdọ̀ ṣáájú ká tó ṣe ákìlù nìka ká tó tako igi ká tó so igi láàrin ọkọ àtìyàwó àwọn nǹkan kan bẹ́ẹ̀ tá a gbọdọ̀ rí tó jẹ́ májẹ̀mú bẹ́ẹ̀ làwọn kankan mẹ́tẹ́ pé àwòkánù nìkáàhì ni àwọn erigun nìkáàhì gangan tábà ti so igi àwọn kan tó jẹ́ erigun nìkáàhì tó gbọ́dọ̀ wáyé ń so ó jẹ́ nǹkan tó banilẹ́mi jẹ́ tó dẹ̀ banínú jẹ́ wípé láwùjọ yìí rè àwọn èèyàn ṣe àyìnmọ̀ká tó pọ̀ hmm. nípa irú àwọn nǹkan yìí hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn nìka làwọn èèyàn ń so ọ̀pọ̀lọpọ̀ igi làwọn èèyàn ń so láwùjọ yìí tó jẹ́ sí hmm. fa àyìnmọ̀kan náà ni ó ń tẹ̀lé jẹ́ pé ìbéèrè yìí ìbéèrè tí ó pàtàkì ní kọ́lọ̀ kó sànù wa. náà àwọn ṣòrótò nikah àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ ṣáájú síwájú ká tó so yìgì àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ rí màá gbìyànjú láti ṣe ní ṣókí fún wa pẹ̀lú gbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. sọ alákọ̀ọ́kọ́ òun náà ni ta'yinu kulli min az-zawjayn àti ìyàwó tí a fẹ́ ta fẹ́ so pọ̀ a gbọ́dọ̀ ṣe àdáyàn yìí kọ̀ọ̀kan wọn ìyẹn ni pé a gbọ́dọ̀ sí àdáyẹnrí ọkọ tá a fẹ́ fi ìyàwó fún a dẹ̀ gbọ́dọ̀ sí àdáyẹnrí ìyàwó tá a fẹ́ fi lọ́kọ so eléyìí báyìí pàtàkì gan onípe ní ta'yinu kullin min az-zawjayn so hmm. torí ẹ̀lẹ́mi jẹ́ sí pé èso igi ìtakókò igi onímọ̀ lálàáfíà tá a bá ń ṣe lórí ẹnìkan tó jẹ́ sí pé àṣàdáyẹnrí ẹni yẹn fún bí àpẹẹrẹ sí ọ̀dà ìpẹ́ fẹ́ sànfàní ẹgbẹ́ tí wọ́n láǹfààní kan bí ọ̀rọ̀ yẹ kí n tó. wọ́n kí n máa lọ sí nọ́mbà mú. ẹ̀hẹ́ tí wọ́n ní kí n máa bá wa lọ kí n máa lọ sí nọ́mbà mú ẹ ṣeun ọ̀rọ̀ yẹn pàtàkì púpọ̀. Mm-hmm. tí bàbá bá bí ọmọbìnrin méjì mẹ́ta ọwọ́ afẹ́ fi kan lọ́kọ nù wọn ọwọ́ à ń sọ fún ọkọ tó fẹ́ fi tó fẹ́ fi ìyàwó fún pé zawajtuka binti aw zawajtuka binati èyí tó bá wù ú méjèèjì tó bá sọ tó bá sọ gbólóhùn yìí tí bàbá yẹn sì níjọ ọmọbìnrin ẹyọ kan lọ ìyẹn ni pé mo fi ọmọ mi obìnrin fún ọ ní hmm. ìyàwó tí bàbá bá sọ gbólóhùn yìí tó yìí jẹ́ pé kìí sọ ọmọbìnrin kan ló bí ó bí tó méjì mẹ́ta ìgbìyàn ò tí so ṣẹ̀ríà ó béèrè pé èwo nínú àwọn obìnrin yìí ló fi fún ọkọ ó gbọ́dọ̀ sí sàáyí ó gbọ́dọ̀ sí àdáyẹnrí obìnrin tó fẹ́ fi lọ́kọ nígbà tó ti níjọ obìnrin ẹyọ lọ nǹkan táwọn abéjì sàáyí nígbà míì ó lè jẹ́ orúkọ orúkọ obìnrin yẹn ìgbà míì wá ní èèyàn lè bímọ obìnrin mẹ́ta mẹ́rin kan sọ wọn ló kọ̀ọ̀kan náà kọ́ tako nǹkan kan nu ṣẹ̀ríà ṣẹ̀ríà fà ìgbà mo lè bí mo gbọ́ ọmọbìnrin mo fẹ́ bí kí n sọgbọ́n ní Aisha so ṣùgbọ́n tẹ̀mí yìí zó mọ̀ wà ni pé ìsàdáyẹnrí Aisha wo tí bá ń pè wọ́n tí wọ́n fi mọ̀ pé so irú nǹkan tí yóò wá sí àdáyẹnrí àwọn ọmọ yìí síra wọn yẹn ó kọ́ wọn náà bá yàtọ̀ náà o ṣùgbọ́n ibi tó kọ́ wọn bá jẹ̀jẹ̀ papọ̀ gan ló ti ń lágbára jù sìsẹ̀pẹ́ tọ́kọ̀ wọn bá jẹ̀ sí yàtọ̀ tààyínú náà ní ká sàdáyẹn rí náà ní ká dárúkọ torí pé èyí ní ju ẹyọ kan náà lọ nínú àwọn ọmọ tí mo bí tó ń jẹ́ orúkọ yẹn ah. tí n bá sọ pé mo fi ọmọ mi obìnrin tí ń jẹ́ báyìí mo fi fún ọ ní ìyàwó àti ṣe tààyínú yẹn ah. so nínú àwọn ọ̀nà táwọn gbà ṣe tààyínú yẹn ṣùgbọ́n tó wá yẹ pé èyí ò tún tó a wá sọ ìròyìn tí ń bẹ lára ọmọ yẹn tó yàtọ̀ sí ìròyìn tí ń bẹ lára wọn tó kù bóyá ọmọbìnrin mi àkọ́kọ́ èèyàn sáré lọ́mọbìnrin méjìlá àkọ́kọ́ so bẹ́ẹ̀ bá ti di bèjì náà so yóò fi ntọ́ba jẹ́ ìtàfíǹsì àdáyẹnrí ìbejì síra wọn yóò fi hàn so yé tàbí kéèyàn fi ìròyìn kan tí ń bẹ lára rẹ̀ kéèyàn fi àyànà rẹ̀ kéèyàn fi kéèyàn fi sàálẹ́sà láàrin àwọn tó kù pé ọmọ mi tó ga hmm. ọmọ mi tó sanra ọmọ mi tó kúrú ọmọ mi tí ó pupa ọmọ mi tó dúdú fọ́kọ́ tá a fẹ́ fi fún so yé bá ń sìn so eléyìí náà ń pè ní àtàyè eléyìí rí nínú àwọn májẹ̀mú tí ó wà fún nìkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni rídọ̀ kullin mina zawjayn bil akhar ó pàtàkì gan rídọ̀ kullin mina zawjayn bil akhar àwọn méjèèjì tá a fẹ́ fi wọ́n tá a àti ìyàwó náà gbọ́dọ̀ yọ́nú síra wọn kò gbọ́dọ̀ jẹ́ sí pé ajẹ̀kan nípa nínú àwọn méjèèjì kákan sùn ká lọ ju sílé ọkọ. kákan sùn ká lọ ju sílé ọkọ báwọn ah. ẹni sábà máa ń ṣe láwùjọ wa yìí. ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ rú àwọn ìyàwó sahara àti ẹ̀mẹ́nu bá yìí. Hmm. ẹni alẹ́ wọn tó máa ń sọ láwùjọ wa pé ẹni tá ẹni tá ti fẹ́ fún òun náà ló ti fẹ́ tú láti. Hmm. ẹ̀rí pé irú àwọn ìyàwó yẹn ẹ̀mí wọn sábà gùn. Hmm. so wọn yẹn sábà pẹ́ tí wọ́n fi máa ń túká nítorí pé wọn àtẹ́ra wọn lọ́rùn. so ọkọ ìyàwó gangba míì kì í gbáradì kalẹ̀ fóun fẹ́fẹ́ yàwó. ìyàwó sahara rẹ̀ àwòmọ́bi tí ó sọ lẹ̀ sí ni bó jẹ́ jẹ́ pé alhamdulillah pé ọlọ́run ti ní kí ọ̀làjú ẹ̀sìn kí ó dáwùjọ dáadáa irú nǹkan ò ti fi bẹ́ẹ̀. àwọn èèyàn wa kan ò tún lajú jù sínú. nígbà wọn lọ́dọ̀ pátípá ní tipátipá àjẹpẹ́lẹ́ ìbáyìí ìwà àbàjẹ́ ni tíṣẹ́ yà àtàkùn. lọ́dọ̀ àwọn sì ń pẹ̀lú àwọn láfa. Allahu akbar mm. Allahu akbar ilé báyìí burú gan mm. ọkọ àti ìyàwó wọn gbọ́dọ̀ yọnu síra wọn. èèyàn gbọ́dọ̀ fún ọ èèyàn gbọ́dọ̀ fi ọmọbìnrin lọ́kọ bẹ́ẹ̀ lè yọ gbọ́dọ̀ fi ọmọkùnrin náà èèyàn gbọ́dọ̀ fi yàkú fún tipatipa kí ẹni tó fẹ́ náà nìyẹn ọtẹ ọlọ́run kọ̀tẹ ọlọ́run ẹ̀rí lórí eléyìí báyìí òun náà ni hadithu abi hurairah radiyallahu anhu anabi bọ́yá àwọn àtọ́kọ́ pín yà ni ó ti lọ́kọ rí a ò kí ń firú àwọn ọmọbìnrin bẹ́ẹ̀ lọ́kọ títí tá a fi gbàṣẹ lọ́wọ́ wọn wọ́n gbọ́dọ̀ yọnu sí wọ́n gbọ́dọ̀ mọ̀ sí wàhálà ìdíkù hátà tó sáàzà bẹ́ẹ̀ la kì í fi ọmọbìnrin tí ò tí ì mọkùnrin náà rí tí ò tí ì lọlé a kì í fòun náà lọ́kọ tá a Ah, ah. eléyìí báyìí rèé ẹ̀kọ́ ni látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lórí hadith mo kà fún wa yìí àti imaamu bukhari àti muslim àwọn méjèèjì ní wọ́n panupọ̀ gbé jáde ní wọ́n panupọ̀ gbá wa nínú sahih àwọn méjèèjì wọ́n dẹ̀ panu pẹ̀lú pé hadith yìí hadith tó lálàáfíà ni ẹni tó bá fẹ́ wù kọ́lọ́wọ́ hadith five thousand one hundred thirty six nínú Bukhari hmm. bákan náà kọ́lọ́wọ́ hadith one thousand four hundred nineteen nínú Muslim hmm, kò ń ṣe àròsọ hmm, kò dẹ̀ ń ṣe àdáparọ́ ọ̀rọ̀ sòtí kì bá ṣe ọ̀rọ̀ tó lẹ́rìí tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àìlè jẹ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó fi jápá àwọn méjèèjì gbọ́dọ̀ yọnu mi náà tún wà bó tilẹ̀ jẹ́ sí pé ẹ̀rí yìí ẹ̀rí ilé ìtumọ̀sọ́pọ̀ wà yìí Ah, alimam abu dawud rahimahullahu ta'ala àwọn gbà wá hmm. nínú súnánù wọn bákan náà ibn maja àwọn náà gbà wá hadith yìí rèé àwọn láwọn ṣàwáhìdì ó láwọn ẹ̀rí míì tó fún lágbára tí àwọn àfáà fi gbà wọlé pé hadith yìí dépò hasan látara àwọn ẹ̀rí tó rú lágbára yìí hmm. kí ni hadith náà ọmọbìnrin kan lásìkò anabi sallallahu alayhi wa sallam òun bàbá anabi sallallahu alayhi wa sallam hadith yìí abdullahi bin abbas ló gbà wá anna jariyatan dhikran atati nabiyya sallallahu alayhi ọmọbìnrin kan tó jẹ́ ọ̀dọ́bìnrin tí ò tí ì lọlé ọkọ rí ó lọ bá nàbì sallallahu alaihi wasallam fàdákàrọ̀ fúláhù anna abaha zawajaha wa hiya kariha ọwà lọ fẹjọ́ bàbá rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àwọn bàbá bẹ́ẹ̀ ni èèyàn máa fẹjọ́ sùn èèyàn ọmọ máa ń gbé bàbá rẹ̀ lọ́lé ẹjọ́ lásìkò ànẹ́bì náà nítorí pé kò sí ilé ẹjọ́ kan tí wọ́n gbéra wọn lọ lásìkò ànẹ́bì kò dẹ̀ sájájọ́ kankan tó gbéra wọn lọ tí lọ bájú ànẹ́bì sallallahu alaihi wasallam lọ òun nìkan ni wọ́n gbà yẹn kìí ṣe léyìn nìkan ẹ̀kọ́nẹ́fà hmm. arábìnrin tóun náà ti lọ́kọ kan rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó padà fẹ́ lọ́kọ mi ọkọ rẹ̀ kú lójú ogun wá fẹ́ lọ́kọ mi bàbá rẹ̀ wá fi lọ́kọ túláàsì òun náà gbẹ́jọ́ bàbá rẹ̀ lọ́tọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam obìnrin eléyìí báyìí òun wá lọ sọ fún ànábì sallallahu alaihi wasallam pé bàbá òun fi òun lọ́kọ òun inú òun sì yọ sí ọkùnrin tí bàbá òun fi òun tí bàbá òun fi òun fún fakọ yàrá ànábì sallallahu alaihi wasallam ànábì wá fún ní sẹ́sà pé tó bá wù ọ́ o lè wà nílé ọkọ tí bàbá rẹ̀ fi ọ́ fún tó bá wù ọ́ bẹ́ẹ̀ tó tí ó bá dẹ̀ wù ọ́ o lè sọ pé òfẹ́ so ànábì sallallahu alaihi jẹ́ kó yé pé àwọn òbí ò lágbára láti fọmọ lọ́kọ túláàsì bí ṣe ń ṣẹlẹ̀ láwùjọ wa àkọlọ́mọba Allah subhanahu wa ta'ala fúnra fún kí ó sọ wa ń bẹ̀. hadithu mi náà tún ń bẹ eléyìí ti Jabir ibn Abdillah gbà wá. Oh, so àbẹ́ ní kàrà mẹ́nu bá pé ní kàrà mẹ́nu bá fẹ́rẹ́ náà ni irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ níbẹ̀ mm. bẹ̀tẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ń fara ọkọ̀ wọn ni. Mm. so Ànábì sallallahu alaihi wasallam ó yí àwọn méjèèjì ó pin wọn pé eléyìí tí bàbá rẹ̀ ṣe yìí ní tí ò tọ́ ni. Mm-hmm. so eléyìí báyìí kí amúdánìjà ó pàtàkì ṣẹ́tírí à ń fa àwọn ọmọ lọ́kọ̀ túláàsì ọmọ tí ọmọbìnrin ọkùnrin tí ọmọbìnrin òyọnu sí kálá afẹ́fẹ́ lọ́kọ sí láti ilé ìtako ìdájọ́ ó tako ìtako ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà lọkùnrin náà a gbọ́dọ̀ fún obìnrin fóun náà tú láti àbẹ́lẹ̀ yẹn bó ṣe rí nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ó ní alùwẹ̀láyà tó fi nìka kárẹ́ ẹni tí ó so ìgì kárí ẹni tí àṣẹ ká so ìgì ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣe kí á rí àwọn tí wọ́n jẹ́rìí lórí pé wọ́n so igi láàrin lágbájá àti lágbájá hmm. eléyìí báyìí nínú àwọn tí nínú àwọn mẹ́jẹ̀mú àníkáàhìn hmm. náà ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn mẹ́jẹ̀mú yẹn òun náà ni kò lúwù zàwùjẹ́ ní mílẹ̀ mẹ́wàá ní ẹlẹ́kì tamna ewu mílẹ̀ zàwàj kí á rí pé ọkọ àti ìyàwó yẹn wọ́n pa sófo kúrò níbi àwọn ó lè kọjá àwọn méjèèjì tán máa fẹ́ra wọn kárí pé kò sí láàrin àwọn méjèèjì yẹn ṣé bá yín sìn bóyá násàbù ni bóyá ìran pa wọ́n pọ̀ ni àwọn násàbù kan bẹ tí ẹ̀gbọ́n ò lè fẹ́ burú rẹ̀ ṣé bá yín sìn bàbá ò lè fẹ́ ọmọ rẹ̀ pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tàbí sábàbù sábàbù yẹn ni pé bóyá wọ́n jọ mú ọyàn láyà ìyá kan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àsìkò àti wọ́n fi parí ìbéèrè tẹ́ béèrè yìí kí làwọn erigun àwọn àrùkánù nìka tó láti sọ àwọn ṣòrótò nìka àwọn tó jẹ́ májẹ̀mú nìka ó bá pa àwọn àrùkánù mẹ́ta náà làwọn àrùkánù nìka. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni aláàtìdán kárí ọkọ àtìyàwó tá a fẹ́ so igi láàrin wọn kárí àwọn méjèèjì. so yí báyìí sìn àwọn méjèèjì sì gbọdọ̀ pa sóko kúrò níbi àwọn kí kọjú wọn láti má fẹ́ra wọn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni al àti ìjágun yẹn ṣe ilé ìbáyé pàtàkì gan òun náà ni gbólóhùn tí bàbá ó sọ tí yóò fi fi ọmọ rẹ̀ lọ́kọ abẹ́ni tí ọlọ́run bá lékẹ́lá gbé àṣẹ káfùbẹ̀rin lọ́kọ lé lọ́wọ́ torí pé kìí ṣe bàbá nìkan tí ó tàbá rí bàbá mọ́ àwọn míì ń bẹ tí wọ́n lè rọ́pò bàbá tó yí báyìí ká má gbára wa lásìkò lórí yẹn nínú àwọn tó lè rọ́pò bàbá tí ò sí bàbá mọ́ nínú ẹ̀ ni ọmọ tí obìnrin yẹn bí gẹ́gẹ́ hmm. ọmọ yẹn lè ọtọ́ bá jẹ́ bó ti fi máa tọ́ dàgbà tó ti gbọ́n tó ti gbọ́n tọ́bájọ́ mọ̀gé tí ò tí ì bímọ àwọn ọmọ ìyá rẹ̀ yẹn ni pé ẹ̀gbọ́n rẹ̀ àbábòrò rẹ̀ tọ́ba ti gbọ́n dáadáa lọ́kùnrin wọ́n lè fi lọ́kọ pé báyìí sì so ọ wá jẹ́ ẹ̀gbọ́n fẹ́ pé ìyá àti bàbá pa wọ́n pọ̀ pé nígbà tá a bá ra èèyàn mọ́ lọ́wọ́ kẹ́ni tí bàbá pa wọ́n pọ̀ nìkan pé báyìí sì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà àwọn ìyẹn ẹni tí ó fi obìnrin lọ́kọ ó ní gbólóhùn tó gbọ́dọ̀ sọnù ṣẹ̀ríà gbólóhùn yẹn làwọn èèyàn kì í kíyèsí òun ni ká sọ pé zawajtuka àti ká sọ pé antahtuka àti ká sọ pé malaktuka ìyẹn ni pé mo fi ọ́ lọ́kọ hmm. so yíba yìí àbí mo fi agbára rẹ mo fi agbára rẹ ká ọmọbìnrin yìí hmm. so a sọ bẹ́ẹ̀ fún ọkọ ìyàwó yẹn kí ẹ sọ pé zawajtuka binati èèyàn wà dárúkọ ọmọbìnrin yẹn àbí kí ẹ fi ìròyìn ẹ sí ilé mo sọ nípa ta yìí nù lẹ́ẹ̀kan ni pé a fi àdáyẹn rí ọmọbìnrin yẹn ni pé mo fi ọmọbìnrin mi báyìí mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó hmm. so ìtàkùn ìyá ìjáàbù dandan kọ́ ni kó jèrè lárúbáwá dàdà kan kó jẹ́ ìlú lárúbáwá àlèsọ́ lédè yorùbá àlèsọ́ ní gbogbo èdè mìíràn tó bá rọ̀ wá lọ́rùn àmọ́ kó jẹ́ pé irú ìtumọ̀ tí àwù lédè lárúbáwá yẹn lásán láwọn èdè yẹn hmm. ṣùgbọ́n dandan ká wí gbólóhùn yìí gbogbo ìgì tá bá ń so tán àbá ti wí gbólóhùn yìí ìgì yẹn ò so tó pàtàkì yẹn jáde mú ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ní àkọ́bù kọ́kọ́ náà sọ pé òun gbà ṣẹ́dá ń gbólò méjèèjì bó ṣe fúyẹ́ tó yẹn tí ò bá wáyé bí igi igi òṣò hmm. sọ ẹ̀lẹ́ ìjà kí ìsọ́pọ̀lọpọ̀ àwọn igi táwọn yẹn ń sọ láwùjọ wa yìí káwo bí irú àwọn nǹkan yẹn ṣe rí sheikh tó bí ó ṣe rí ní ṣókí nìyẹn. aláwọ̀ ah, bàbá san yín ní ẹ̀sán àgbo ní àgbọ̀wọ̀ ajẹ́pọ̀ àwọn alùsùn nìkan ṣàdédé gbéyàn kan náà lọ fi lọ́kọ tí bẹ́ẹ̀ ni ó wà náà nǹkan tẹ́ bèrè sí ìrúkò bẹ́ẹ̀ ni alùsùnà pẹ̀lú jama àṣẹ gbogbo àwọn mẹ́jẹ̀mú àti gbogbo àwọn irígun tí mo sọ yìí lálùsùnà pẹ̀lú jama àmọ́ ń sọ kó torí pé wọ́n ṣe ìyàwó torí pé tí gbogbo àwọn eléyìí ò bá wáyé zìnà ni alùsùnà pẹ̀lú jama àti jìnà sí zìnà púpọ̀ nítorí pé wọ́n mọ ìyà tí ń bẹ lábẹ́ ká ṣe zìnà àwọn alùsùnà pẹ̀lú jama ìjọmọ ọlọ́mọ gbé o wọ́n èyí ọmọ ọlọ́mọ gbé náà lọ́mọ lọ́mọ túláàsì wọ́n èyí sí ilé fọmọ ọlọ́mọ wọ́n èyí sí fọmọ ọlọ́mọ lọ́kọ túláàsì tó yé báyìí sí ìzákùn ọkọ̀ ọlọ́run bá san yín ní ẹ̀san tó ah, ọjọ́ ti lọ púpọ̀ àmọ́ láàrin wa àmọ́lẹ̀ sí ìbéèrè yìí òun ni a béèrè parí dáadákun ǹjẹ́ ìgbàláyé wà nínú ṣẹ̀ríà tí ọmọ bá fẹ́ lọ́kọ tí òbí takú tó lóun ò ní gbà ṣé ǹjẹ́ òfin kan wà nínú ṣẹ̀ríà ìsìlámù tó lé ní ọ̀dà ìgbà tọkọ ti wá ní tí bàbá ti lóun ò gbà yín ọ̀dà kádájọ́ máa jẹ́ wàlíyù Ah, àárọ̀ ah, ah, àwọn òbí nílé tí wọ́n ń gbọ́ wa ẹ̀dá kan jẹ́ kí a ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ wa ká mọ̀ pé àmánà ni wọ́n jẹ́ lọ́rùn wa tọ́mọ bá mú ọkọ wa tó tẹ́ lọ́rùn tó lóun fẹ́fẹ́ ẹ jẹ́ ká yọ̀ǹda fọ́ra wọn ẹ jẹ́ ká yọ̀ǹda wọn fọ́ra wọn anábì sallallahu alaihi wasallam pé idha atakum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu wa bá yín ẹni tẹ́ yọnu sí ìwà àtẹ̀sìn rẹ̀ ẹ fún lọ́mọ fẹ́ hmm tí ilé ìbáyìí la àrọwà tá a pa sáwọn òbí. àwọn tí òwá yọ níṣó ní wọn gbọ̀n ní ṣòkòtò tí ó lò bá yọ ah, láwa rí. Allah akbar so irú àwọn tí ò bá yọnu sí àwọn tó ní ọrùn àtẹnudọ́tò àti ṣòkòtò rẹ lòkè ẹni eré ni ò yọnu sí wọn. Hmm, irú yìí ń kọ́ là ń sọ kí wọn ní àríwá rẹ tẹ́ lọ́rùn torí kì í kúnlẹ̀ fún yàn ah. ìwà tó tẹ ọlọ́run ọba lọ́rùn tó tẹ ànẹ́bì lọ́rùn nìyẹn bí ọba tẹ̀yàn ni wọ́n náà sọ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà náà sọ bẹ́ẹ̀ ń tà bá wọn ni pé ìkúnlẹ̀ ìṣèwà àìmọye ọmọ tí ń kúnlẹ̀ tí sì hàn bàbá rẹ̀ léèmọ̀ tí ń hàn ìyá rẹ̀ léèmọ̀ so àárọ̀ àwọn òbí ṣẹwárí ní ìdáhùn sí ìbéèrè yẹn lẹ́yìn àárọ̀ wa òun ni pé tí àwọn òbí bá wá takú jálẹ̀ tó láwọn òde fọmọ yìí fún ẹni tó tẹ́ lọ́rùn náà nífẹ̀ẹ́ àwa wádìí lọ àwádìí bọ̀ àrígbé kò sí nǹkan táwọn òbí kóra kọ́tà kórìíra jẹ̀sìn lọ àbí wọn nídìí kan pàtó kan tó bá ṣẹ̀rí àmú irú eléyìí báyìí rèé àwọn adájọ́ àwọn aláṣẹ láwùjọ wọn lágbára láti fi ọmọ bẹ́ẹ̀ lọ́kọ olànà bí sọlá ọsàn sọ yìí pé irú àwọn tó bá rí bẹ́ẹ̀ fasultọ́ọ̀nù wàlíyù máa ń lá wàlíyà lẹ́hù tó ànábì ní àwọn aláṣẹ àwọn ni ó máa jẹ́ wàlíyù fẹni tí ò bá ní wàlíyù báyìí tó hmm. yìí bá ń eléyìí náà ń pè ní nákìlùlù wìláyà nákìlùlù wìláyà yìí tó rinlẹ̀ ní dáadáa fún gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Hmm, ṣe bá yín ti so àwọn tí wọ́n sì ní àṣẹ láti fi ọmọ lọ́kọ àwọn ní máa ń fà á àwọn ní máa ń bá ti jù débẹ̀ hmm. tó ń kálukú wọn bá fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé kò sẹ́ni tí ó gbójú ṣe wọn kú lọ́dọ̀ wọn so bẹ́lẹ̀ ìṣírí nìyẹn. àwọn ọba àṣàn yìí nìsan àwùjọ ti lọ àmọ́ síwájú ká tó fi ètò yìí kọ́ síbì kan fún àǹfààní àwa tí a bá fẹ́ pe ìpèpè wọlé sí ọ̀dọ̀ àfa àwa tí a bá fẹ́ béèrè béèrè a lè pè sórí nọ́mbà yìí zero eight zero six two four three seven two eight four zero eight zero six two four three seven two eight four àbí kápẹ́sẹ̀ ní zero eight zero five one three seven eight two one three ọlọ́run bá yóò bá san yín ní ẹ̀san so níparí inú oṣù tá wà yìí muharram ni hmm. so àwọn alùsùn náà a sì máa ń kọ́lọ̀ ṣe wábẹ̀ jálẹ̀ a máa sojú kòkòrò orí fáwọn èèyàn hmm. so àwọn orí ti ń bẹnu àsìkò gbà wá ni àmọ́ ká má torí pásìkò gbà wá ní sókí kẹ́ bá wa pàrọwà sáwọn èèyàn pé kọ́mọ̀ jẹ́ kí orí ti bẹ́ẹ̀ ń fi bọ́ ọmọ lọ kí nìkan tí ẹ fẹ́ gbé wá ló ń gbé nínú àsìkò yìí. níwọ̀nba àsìkò péréte tó kù ṣe rí àwẹ̀ ọjọ́ kẹwàá Muharram oṣù kínní àwa mùsùlùmí làwà yìí àwẹ̀ tó pàtàkì ni kódà síwájú kí wọ́n tó sọ Ramadan kalẹ̀ ọ̀ràn yẹn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ànábì àtàwọn sàhábà tá ṣùgbọ́n gbàtà padà sọ Ramadan kalẹ̀ ìlú agbára rẹ̀ padà sọ kalẹ̀ fún onípò ọ̀ràn yẹn lọ sípò nǹkan tá a fẹ́ tí sẹ̀rí àfẹ́ so àwọn ọjọ́ kẹwàá yẹn pàtàkì jà sẹ́wọ́n ọjọ́ kẹwàá yẹn mẹ́ta làwọn yẹn pín síbẹ̀ lọ́jọ́ Àṣúrà àwọn kan mú ní ọjọ́ Matam ọjọ́ ọ̀fọ̀ làwọn kan mú àwọn ṣíà nìyẹn ọjọ́ yẹn náà máa gúnra wọn mm-hmm. ọjọ́ yẹn náà máa sọ fọ ṣòṣèyí kọ́lọ̀ bá kọ́ sọ wá kúrò ń bẹ̀ àwọn kan wá mú lọ́jọ́ ọdún wọn ọjọ́ ọdún káyókáyó hmm. àwọn àwọn oníbídíà láwùjọ wa nìyẹn ọjọ́ yẹn làwọn ó ṣe àmàlà àti ẹsẹ̀ ẹran táti so kọ́ ní ọdún léyà njẹ́ òun àgbọ̀dọ̀ yó wọn wà láwọn sọdọ̀jọ́ jíjẹ mímu àlùsúnà fẹ̀rẹ̀ jàmáà lọ́wọ́ bàlẹ̀ kí wọ́n tọ́ sọ́nà àwa ń tiwa ọjọ́ àwẹ̀ ni tẹ́bàdẹ̀ lọ wo títí wa yẹn ló lẹ́rìí látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá sọ́là nípa tá ànábì dé Mádínà hmm. ànábì bá wọn tó ń gbà wọ̀nyí ànábì jẹ́ bèrè kílọ̀fà wọn lọ́jọ́ tọ́nà bàlẹ̀ kíláà ànábì Musa lọ́wọ́ Fìráùn nìyẹn hmm. ànábì náà wá ń gbà ànábì náà nahnu ahaqqu bi Musa minkum so eléyìí báyìí jẹ́ ká gbìyànjú ká gbà ọlọ́run bó gbà lọ́wọ́ wa. àjọ tí lọ́rùn ọba aṣọ yín ní ẹ̀sán so ibi tí a fi tìsí lónìí títí di ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé bí ìdínlá ìtàhálà èmi ni ọmọ ẹ̀yà yín abdullatif ibn abdulkabir dèndé mọ̀ndágbére àti sheikh abdulrazak ibn hasan ejigbo à fún yín pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaykum wa rahmatullahi wa barakatuh asalaamu aleykum gbogbo ọmọlẹ́yìn ńlá muhammad alugurọba gbajúgbajà ètò yóò máa gorí afẹ́fẹ́ dé ti gan yín lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́gọ̀rọ̀bá àwọn òwúlẹ̀ ní àjèjì lásìkò yìí gan. ètò yìí ni yóò máa ṣàkóyán pẹ̀lú ẹ̀rí nípa kíni súnà àwọn òwò ni alùsùnà. ǹjẹ́ lódodo ni wọ́n máa ń ra mílíkì ráwàrà fi dákun ìdí pẹ̀lú ìyà tó bí wọn. Allahu akbar lẹ́gùrọ̀bà. ní ètò tí yóò máa tàn mọ́lẹ̀ sí gbogbo àhesọ ọ̀rọ̀ bíi irọ́ bíi àlọ́. wọ́n ní wọ́n pé tó jìnnà sódodo. èyí tí máa jàrán ìrìn kiri ilẹ̀ bíi kòkòrò kòrò. nítorí pé a kì í fọlájiyàn fínú re jẹ́wọ́. ló fi pè fún káwọn onísúnnà ó fàlàyé fìwà ìrẹ̀lẹ̀ fọ́hùn. ẹ ṣàyẹ̀mọ̀ wípé ẹni òwe jọ tiẹ̀ tí ọ̀fọ̀hùn ló gbẹ̀bí mọ́ra. àlùbọ̀bá àti àfàlẹ̀kùjẹ tó pàrọwà sí gbogbo abanilórin jẹ́ tí kì í kọ́ bá a ṣe kọ́. kò sa ìpàrókò ọ̀rọ̀ fún gbogbo aláṣeporo. aláyanjó náà a fm lẹ́wọ̀n ti máa gbọ́ ní gbogbo ọjọ́ monday aago mẹ́rin àbọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀wẹ̀ ní amúní fm ní gbogbo ọjọ́ àlàmísì aago méjì sí méjì àbọ̀ tán máa tẹ́tí lẹ́kọ̀ọ́. fàtúbẹ̀ nílùú rọ̀bà.